nation ni a ò ṣe mọ́ yorùbá nation ni àwa ò fẹ́. yorùbá nation fúlàní nation ni a ò ṣe mọ́ yorùbá nation ni àwa ò fẹ́. foreign nation fọwọ́ náà ìyẹn àwa ò ṣe mọ́ èyí tán fi wọ nation rẹwà jẹ́ ó tó gẹ́. foreign nation fúlàní nation ni a ò ṣe mọ́ yorùbá nation ni àwa ò fẹ́ ti bá wọn ṣe wọ́n ń lè ṣàn fọ́gọ́ta ọdún ṣe ni wọ́n ń fa wá sẹ́yìn àwa ò ṣe mọ́. one nation Fulani nation ni a ò ṣe mọ́ Yorùbá nation ni àwa ò fẹ́. ológo ń bọ́ ló forin asọ́dọ̀ olóko ni yorùbá a ò kó fò ṣe mọ́. foundation fúlàní nation ni a ò ṣe mọ́ yorùbá nation ni àwa ń fẹ́. bá o mọ bí a ń rè a mọ bí a ti wá èyí a ṣe wọn ò lè ṣàn tó ká padà sílé. foundation fúlàní nation ni a ò ṣe mọ́ yorùbá nation ni àwa ń fẹ́. odò tí ń ṣàn tẹ̀lẹ̀ kan tó so má dágún àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. odò tí ń ṣàn tẹ̀lẹ̀ kan tó so má dágún àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. àṣà wa ò ṣọ̀kan èdè wa ò ṣọ̀kan níṣe ni wọ́n so wà pọ̀ kan lè má rẹwà jẹ. odò tí ń ṣàn tẹ̀lẹ̀ kan tó so má dágún akata tó sówà pọ̀ ibi ni wọ́n fi ṣe. aṣọ ẹran mẹ́ran tẹran kan fẹ́ lù kan pa àbá tètè pín wọn níyà kẹ́mi ó tó bọ́. ọ̀dọ̀ tí ń ṣàn kan tó so padà gùn tó sówà pọ̀ ibi ni wọ́n fi ṣe. àwa ló ń ṣiṣẹ́ owó àwọn ló ń lọ ìrẹ́jẹ yìí papọ̀ ju àwa ò ṣe mọ́. ọ̀dọ̀ tí ń ṣàn akẹ́kọ̀ọ́ tó so pàdánù tábàtà so wà ibi ni wọ́n fi ṣe. ẹni fẹ̀sìn fúlàní lè máa bá wọn lọ ní tèmi àti ilé mi àti padà sílé o. ojú ti ń sọ tẹ́lẹ̀ kan tó so pàdánù tábàtà tó so wà wọ́n fi ṣe. ó ṣe kínní ó lulẹ̀ ó ṣe kejì ó lulẹ̀ ó ṣe kẹta ó lulẹ̀ a ò bá ṣubú ṣe rere àwa ò ṣe mọ́ yorùbá nation ló kàn ẹ̀yà bí wá. a ò bá ṣubú ṣe rere àwa ò ṣe mọ́ yorùbá nation ló kàn ẹ̀yà bí wá. àtẹ̀ríba fún wọn tó wọ́n kó wa ń wọ́gbó.

lẹ́jẹ̀ ìbò tán fi láti pé kó kú a ò bí sórin mẹ́gà ò káyà túká. a ò bá ṣubú ṣe rèrè àwa ò ṣe mọ́ Yorùbá nation lókun ẹ̀yà gbé wá. a ò ṣe one nation mọ́ a padà sílé tí Yorùbá nation ìlú olómìnira. a ò bá ṣubú ṣe rèrè àwa ò ṣe mọ́.

má pa tíṣà sí gbogbo ní òun. ìmáàmù sọ̀rọ̀ pé yorùbá nation àfáà ń sọ̀rọ̀ pé yorùbá nation ẹlẹ́sìn mìíràn kígbe yorùbá nation àwọn aṣáájú kristẹni kan dákẹ́ rọ́rọ́ torí fúlàní ọ̀pànìyàn lójú wọn rí bí fúlàní bá gbalẹ̀ yìí ẹ̀ orógo ẹ rántí Afghanistan pẹ̀lú Turkey wọ́n á gba bíbélì lọ́wọ́ yín o. wọ́n ń pọ̀ mọ́ Odùduwà ṣe wọn dákẹ́ wọ́n gbàgbé ìtàn Àfọ̀njá ní ìlú Ìlọrin bí Fúlàní bá gbalẹ̀ yìí wọ́n lè yíwọ́ gbó àgbà tí ó kẹwù sọ̀rọ̀ akẹ́kọ̀ọ́ sáré. ó ṣe kínní ó lulẹ̀ ó ṣe kejì ó lulẹ̀ ó ṣe kẹta ó lulẹ̀ Yorùbá nation ni kò ní. prophet ẹ ṣeun mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá gbé ẹkú dédé àsìkò yìí ẹkú lé làkàrà lé ẹrè wàhálà kérù ọ̀nà mo kí yín o lórílé lálejò lọ́kùnrin lóbìnrin lórí olú àṣẹ ẹbí gbogbo yín mo kí o ọmọlúkà yìí tún rèé o mo dé gẹ́gẹ́ bí mo ṣe ń dé èmi ọmọ òkòrókòró lógun sá ọmọ àtìpá kìrìkìrì lọ́tẹ̀ ọmọ ojúlógun kàjúbà kàkéyà ọmọ òdìdán ọgbọn mangara ọmọ yaranjẹbi olóko iye ọmọ pátápìjọ ọmọ òpẹtìpàtà ọmọ fẹràn sọwẹ ọmọ ọlọkà àfòkúta gidi gbógunjà ọmọ arógun màsà ọmọ arógun màsojú ọmọ sàkókò yìgbò yìgbò òṣọpọ èkìtì ṣọpọ àkókò ọmọ olúbàkà oyè mo kí yé o gbogbo ẹ̀yin ojúlówó ọmọ yorùbá ọmọlúkà yín rèé tí òkè méjì ànádà ọmọlúkà yìí ṣe kanta ẹ mọ̀ tó mọ ọmọlúkà ni ọmọ olóríire tó níwà rere tó tún soríire tó tún dá rere ṣe òun náà ń pè lọ́mọ lúkà òun là wá Ọlọ́run ló dá wa bẹ́ẹ̀ kì í ṣe mímọ̀ ṣe wà kì í ṣe títóbi wà kì í ṣagbára wa it is God it is God Ọlọ́run ni adẹ̀fògo forúkọ ẹ̀ títí láì láàmú yìí ẹ gbọ́ mo sọ fún ẹ lọ gẹ̀ẹ́tì àṣìá tiẹ̀ sílẹ̀ ó kú pẹ́rẹ́pẹ́rẹ́ mo sọ fún yín àti ìrókò lọ́bẹ̀ tí wàá gbé tiẹ̀ á wá ju ẹ̀ ńgbà yẹn wàá máa rántí báà ó dẹ̀ kí n ti dí o àṣìá òdì ìdíwà ló ń pẹ́ lẹ́lẹ́ lẹ́lẹ́ ló ń pẹ́ àṣìá òdì ìdíwà ló ń pẹ́ lẹ́lẹ́ o lẹ́lẹ́ ló ń pẹ́ àṣìá Yorùbá nation ó pẹ́ lẹ́lẹ́ lẹ́lẹ́ lẹ́lẹ́ lẹ́lẹ́ lẹ́lẹ́ lẹ́lẹ́ lẹ́lẹ́ lẹ́lẹ́ lẹ́lẹ́ lẹ́lẹ́ lẹ́lẹ́ àsíá orílẹ̀-èdè wa tuntun lẹ́lẹ́ ni yóò máa fẹ́ èyí lẹ́lẹ́ ni yóò máa fẹ́ lẹ́lẹ́ ni yóò máa fẹ́ èyí lẹ́lẹ́ ni yóò máa fẹ́ àsíá Yorùbá nation lẹ́lẹ́ ni yóò máa fẹ́ mọ́mí ẹ kọ́ náà lẹ́lẹ́ ni yóò máa fẹ́ èyí lẹ́lẹ́ ni yóò máa fẹ́ mọ́mí ẹ kọ́ o mọ́mọ́ ni yóò máa fẹ́ lẹ́lẹ́ni yóò mọ̀ ọ́ fẹ́ àṣìyá o yorùbá nation lẹ́lẹ́ni yóò máa fẹ́ dádì òkú ẹ̀ yóò lẹ́lẹ́ni yóò máa fẹ́ dádì lẹ́lẹ́ni yóò máa fẹ́ ẹ̀jú ti yín náà mú lẹ́lẹ́ni yóò máa fẹ́ dádì lẹ́lẹ́ni yóò máa fẹ́ àṣìyá yorùbá nation lẹ́lẹ́ni yóò máa fẹ́ thank you so much mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá mo dẹ̀ fi àsìkò yìí mo fi appreciate yín um, some people were writing um, in the comment why are you confusing people brother I want to believe I am not the one you are referring to uh, the question is not meant for me and if it is then I will answer you. Uh, in mo torí ẹ̀ ẹ jẹ́ kí n fi ara bí ilẹ̀ kí n má tiẹ̀ fi tiẹ̀ ṣe kó má má dè sọpọ̀ yìí àwa ọlọ́run fi jogún fáwa ni ẹ àyìn wà ẹ lè wá kẹ má ba lọ́dọ̀ tiwa òun fún wa lágbọ̀ká wà fún wọn lẹ́ẹ̀fẹ́lẹ́ yìí tó fìyẹn lẹ̀ náà mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ẹ bá mi pín ètò yìí ẹ̀yin tẹ̀ ń wò mí ní YouTube mo fẹ́ rí yín kẹ́ hit certain number lẹ́nu ẹ̀yin tẹ̀ ń wò mí ní Facebook mo fẹ́ kẹ́ ẹ pín dáadáa dáadáa dáadáa jẹ́rí ìdí tí àwọn ọ̀tá kan ṣe ń ṣe àkọlù sí ọ̀rọ̀ Yorùbá nation tó ń ti fẹ́ kó lórí tó ń ti fẹ́ kó láàmú mo fẹ́ ṣe àlàyé ẹ̀ fún yín lẹ́yìn mo rí àwọn nǹkan kan tí mo fẹ́ tú àṣírí ẹ̀ fún yín ìdí tí àwọn ọ̀tá ṣe ń kọlù ìrìn àjò Yorùbá nation àtàwọn tó dúró bí aláàánú wa tí wọ́n ń ja ìjà yìí táwa ń tọ̀ lẹ́yìn wọ́n ti rí wípé tó bá wó wọn mọ́lẹ̀ tó bá gbé wọn fọ́ mọ́lẹ̀ àwa tá à ń tẹ̀lé wọn àwa náà máa sá à ń pẹ̀yìndà ifá wa á di ifá pẹ̀yìndà. we are not going to do that ẹ jẹ́ kí n sọ fún yín ẹni tó béèrè ọ̀rọ̀ pé why confuse people nobody is being convinced or confused kò sẹ́ni tó confuse ẹnikẹ́ni but mo fẹ́ kí gbogbo ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá mọ̀ yìí pé the only solution to Nigerian problem is total dissolution of Nigeria Nigeria gbọ́dọ̀ pín kò sí ẹni tẹ́mi kórìíra ní yorùbá o gbogbo ọmọ yorùbá dédé mi ni wọ́n ṣe ṣùgbọ́n mò ń sọ eléyìí fún yín kẹ́ ẹ bá lè understand ṣẹ́rí ẹ jẹ́ ń sọ fún yín tẹ́ ẹ bá mọ̀ kí tó wá bọ́ sí agbami ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lénìí ṣẹ́rí tẹ́ ẹ bá bìlíwì pé ẹnìkan ní mẹ̀sáyà tó fẹ́ tún nàìjíríà ṣe nàìjíríà ò ṣeé túnṣe màá dẹ̀ sọ ìdí tí ò ṣe ṣe é túnṣe fún yín nọmba one ìdí tí ò fi ṣe é túnṣe nọmba one ìdí tí òfin ṣe é tún ṣe òun ni pé ọlọ́run fúnra ẹ̀ tó dá yí àti ọ̀run tó dá gbogbo ilẹ̀ tó dá ewéko tó dá gbogbo ẹ̀dá alààyè tó dá oníkálukú sórí ilẹ̀ ibi tí wọ́n wà ó ti dá ó fún wọn ní nǹkan máa máa jẹ ó fún wọn lédè tí wọ́n á máa sọ ọlọ́run yẹn fúnra ẹ̀ kò ọlọ́run ò mọ ibi tó ń jẹ́ nàìjíríà abẹ́ẹ̀bá làyé mi ọlọ́run ò mọ ibi tí wọ́n ń pè ní nàìjíríà èèyàn ló dá ibi tó ń pè ní nàìjíríà máa wá sọ reason fún yín tí mo fi gbàgbọ́ pé ọlọ́run ò mọ ibi tó ń jẹ́ nàìjíríà God doesn't answer any prayer that has to do with Nigeria mo dẹ̀ lè proof ẹ̀ tí gbogbo yín dẹ̀ mọ̀ pátápátá tí n bá parẹ́ kọjáde pé irọ́ ló pa màá wá proof ẹ̀ fún yín kò sí àdúrà tí wọ́n gbà fún nàìjíríà rí tó jẹ́rí mo dẹ̀ máa garanti pé kò lè jẹ́ òkè ṣé a fẹ́ sọ pọ́lọ́hún ò kì í gbọ́ àdúrà ni tó bá lè mú kí individual la ẹnu ẹ̀ kó gba àdúrà sí ọlọ́run tọ́lọ́run dẹ̀ gbọ́ àdúrà ẹ̀ ọlọ́run ẹbí pa mí fún mi lóúnjẹ ọlọ́run dẹ̀ fún lóúnjẹ ó jẹun ọlọ́run mi ò rọ́mọ bí fún mi lọ́mọ ọlọ́run dẹ̀ ṣí wọn nínú wọn bímọ ọlọ́run àwọn ọ̀tá ń yọ wọn mú mi wọn fa àìsàn ṣe mí ọlọ́run dẹ̀ gbọ̀nà àrà ó wò sàn ó rí wò sàn ṣùgbọ́n ẹ wá ń gbàdúrà ọlọ́run tún nàìjíríà ṣe ẹ ti ń gbàdúrà ọlọ́run tún nàìjíríà ṣe as far back as nineteen fourteen tó ti fagídí so yí papọ̀ lẹ́tí sọ pé ọlọ́run bá wa tún nàìjíríà ṣe kàkà kó dáa kàkà kó sàn níṣẹ́ ló ń wó sí ṣe ló ń bàjẹ́ sí then why are we disturbing ourselves tàbí gbàgbé pé ọlọ́run ló nílẹ̀ nàìjíríà ọlọ́run ló nílẹ̀ ṣùgbọ́n ọlọ́run kọ́ ló dá nàìjíríà so therefore kò sí àdúrà tẹ́ ẹ lè gbà lórí nàìjíríà tó lè jẹ́ tó o bá jẹ́ ọlọ́gbọ́n tó o bá jẹ́ amòye tó jẹ́ olóye ẹ fún ẹ ẹ ẹ púrùfù ẹ jáde kẹ fi òye kẹ fi gbé ọ̀rọ̀ mi dáadáa. ní 1925 1925 ẹ gbọ́ mi. Mósè Orímọládé ó dìde ó bẹ̀rẹ̀ ẹ̀mí Ọlọ́run gbé wọ̀ ó bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ìránṣẹ́ àwọn yẹn súnmọ́ Ọlọ́run gẹ́gẹ́ bá a ṣe gbọ́ ìtàn wọn wọ́n ń bá Ọlọ́run sọ̀rọ̀ wọ́n ń gbọ́ ohun Ọlọ́run wọ́n fi ìgbàgbọ́ rìnrìn àjò kò sí ohun tí wọ́n bá gbọ́ wọlé iṣẹ́ ìyanu máa ṣẹlẹ̀ láti ìgbà náà wọ́n ń gba àdúrà mọ́sí orímọ́lá mọ́sí orímọ́ládé ó gba àdúrà títí títí títí ẹ̀yin tá ẹ bá mọ̀ tá ẹ mọ̀ tán ṣé ẹ fẹ́ sọ fún mi pé mọ́sí orímọ́ládé ò gba àdúrà fún nàìjíríà mi pẹ̀lú ipò tó wà kò gbàdúrà fún nàìjíríà ó gbà o ṣùgbọ́n àdúrà ni ó gbà mọ́sí orímọ́ládé gbàdúrà fẹ́ni bá rẹ̀ ò yá o ara ẹ̀ yá oríwòsàn ó gbàdúrà fẹ́ni tí ò lè rìn ó rí wòsàn ó pàdúrà fẹ́ni débi ń pa wọ́n rí gbàlà ó pàdúrà fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ní tí wọ́n ń béèrè fún Ọlọ́run ṣe fún wọn ṣùgbọ́n ó gbà fún Nàìjíríà àdúrà ẹ̀ ò gbà kí nìdí mò ń bọ̀ bẹ́ẹ̀ a kúrò lórí Mósè Orímọládé Joseph Ayọ̀ Babalọlá Owádé ìwọ̀nyẹn tó gbàdúrà tàdúrà jẹ́ níyàtọ̀ yàtọ̀ gbogbo báwọn wọ̀nyẹn ṣe súnmọ́ Ọlọ́run tó gbogbo ẹ̀ lágbọ́ nínú ìtàn bàbá mọ́sọ̀rímọ́ ládépọ̀ lórí àpáta ó tẹ orí àpáta ó ń gba àdúrà ẹsẹ̀ ẹ̀ dẹ̀ hàn lórí àpáta yẹn ipa ẹsẹ̀ ẹ̀ wà lórí àpáta tó ti gba àdúrà di ọ̀la mọ́sọ̀rímọ́ ládé sùn sílẹ̀ ó ń gba àdúrà sí ọlọ́run ejò gba orí ẹ̀ kọjá ejò yẹn gbẹ mọ́sọ̀rímọ́ Joseph Ayọ̀ Babalọlá ó sùn sílẹ̀ ó ń gba àdúrà ejò gba orí ẹ̀ kọjá ejò yẹn gbẹ ó tún wá sọ̀rọ̀ lórí ó ṣe ewé tó jẹ́ mẹ́ta ìkan gbẹ ìkan rọ ìkan tútù wọ́n dà àwọn tó mọ̀ nípa ẹ̀ di ọ̀la wọn ló wà bẹ́ẹ̀ dọ̀la that is to tell you pé a lè sọ pé irú ẹ̀dá bẹ́ẹ̀ ò súnmọ́ ọlọ́run ó súnmọ́ ọlọ́run àkàìmọye àwọn tó kú tí Mósè Orímọládé fọwọ́lé tó jí dìde àìmọye àwọn tó jẹ májèlé tó fọwọ́lé tí wọ́n rí wòsàn àìmọye àwọn tí ìṣẹ́ ń ṣẹ́ tìyà ń jẹ tó gbàdúrà fún tí ọ̀nà wọn dẹ̀ là ṣé mo fẹ́ béèrè lọ́wọ́ gbogbo yín o ṣé Mósè Orímọládé ṣé kò gbàdúrà fún nàìjíríà rárá rárá ni dájúdájú tó bá jẹ́ gbàdúrà yẹn gbà ni ó yẹ kí nàìjíríà ti dáa ju dubai lọ ó yẹ kí nàìjíríà ti dáa ju uk lọ màá prove ẹ fún yín wípé ọlọ́run ò gbọ́ àdúrà nàìjíríà and i will prove it today. joseph ayọ̀ babalọ́lá yẹn tún ṣe tiẹ̀ ó tún lọ SBJ ọ̀ṣọ́fà tún gbé tiẹ̀ ó tún gbé dé oṣù kẹsàn-án ọjọ́ kọkàndínlọ́gbọ̀n lọ́dún 1937 ní èyí ṣẹlẹ̀ ó lágogo mẹ́ta ọ̀sán lọ́wọ́ SBJ ọ̀ṣọ́fà èyí lọ́kọ́ ìkẹyìn ọ̀sán ti dòru oye àmbẹ̀bẹ̀ lọ wọ́n ní ọ̀sán ọ̀sán dòru nítorí pé ìpè tá a tó fẹ́ fi pe ọ̀ṣọ́fà ó tún tayọ ó tún yàtọ̀ ọlọ́run tún pè é àwọn òkú jí dìde àwọn aláìsàn rí wòsàn àwọn tàjẹ́ so mọ́lẹ̀ gbogbo wọn ń gba ìtúsílẹ̀ àwọn tí ò rí jẹ wọ́n bẹ̀rẹ̀ sí ní rí jẹ wọ́n rí mu wọ́n rí fún àwọn ènìyàn ṣé a fẹ́ sọ pé kò tún mọ ọlọ́run ni àbẹ́ fẹ́ sọ fún mi pé kò gbàdúrà fún nàìjíríà tó bá jẹ́ pé àwọn tí a dárúkọ wọ̀nyí bí wọ́n ṣe súnmọ́ ọlọ́run tó tó dẹ̀ gbàdúrà fún nàìjíríà ó yẹ kí nàìjíríà ti dáa ju dubai lọ ó yẹ kó ti rẹwà kó ti kó ti dáa ju UK lọ ṣùgbọ́n ẹ fojú sùnùkùn ẹ fi wò láti gbà tá à ń sọ ìwà lẹ́yìn bàbá ọ̀ṣọ́fà àwọn pásítọ̀ míì ṣẹ̀ wá ń dìde wọ́n ṣẹ̀ wá ń ráìt àwọn bíi bàbá akíndayọ̀mí from Ondo tó dá rìdíìmù sílẹ̀ àwọn bíi bàbá Benson ìdáhọ́ọ̀sà gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní dìde ìdáhùnsá gbàdúrà ó lórílẹ̀‐èdè amẹ́ríkà àwọn òyìnbó ń wárìrì wọn mọ̀ fún pé lótìtọ́ ọlọ́run ń bá ẹni ìrìnrìn àjò ṣé àdúrà ìdáhùnsá yẹn kò gbà lórí nàìjíríà abẹ́rẹ́ sọ fún mi pé kò gbàdúrà fún nàìjíríà ó gbà ó títí títí káwá tiẹ̀ wá kúrò lórí gbogbo àwọn òwe káwá kọ́ sáwọn pásítọ̀ ìgbàlódé bẹ̀rẹ̀ látòrí bàbá wa adébóyè oyèdèpọ̀ ọ̀yá kìlómẹ̀ kúmúyì TB Joshua olóògbé tó ti lọ kí lorúkọ kcc kí lorúkọ church jẹ kí lorúkọ bàbá yẹn máa anífowóṣe àbí sanífowóṣe ní àbá àṣìmọlówó bàbá mountain of fire kí lorúkọ ẹ bàbá mountain of fire gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run wọ̀nyí papọ̀ ṣé wọn ò ò kì í gbàdúrà fún nàìjíríà ni àtúrà ẹ̀yin ọmọ yorùbá ẹ̀yin ọmọ nàìjíríà tẹgbẹrẹ ayé lọmọ nàìjíríà o ẹ ṣáà ń lọ ṣọ́ọ̀ṣì wọn ẹ ń rí wọn sometimes tí wọ́n ń gbàdúrà kíkan kíkan fún nàìjíríà kí ló dé tí ìyà ń pọ̀ sí kí ló dé tí ìṣẹ́ ń pọ̀ sí kí ló dé tí ogun ń pọ̀ sí kí ló dé tí wàhálà ń pọ̀ sí kí ló dé tí kórìíra ń pọ̀ sí nínú nàìjíríà tó bá jẹ́ wípé bó ṣe ń gbà tó yẹ ọlọ́run gbọ́ pẹ̀lú bá a ṣe bá a ṣe pariwo tó yìí àwọn pásítọ̀ tá a pè ní pásítọ̀ ìgbàlódé yìí o bàbá adébóyè àwọn joshua àwọn kìnnì kan wọ́n sì ń gbọ́wọ́ léèyàn tí wọ́n ń gbàdúrà fún tàdúrà wọn dẹ̀ ń gbà wọn. bàbá ọ̀nà òlà nǹkan tí gógó ẹ gbàdúrà fún mi wọ́n kúnlẹ̀ wọ́n gbọ́wọ́ lé lórí wọ́n pray gbà contract tó léyìn ọ̀yà lọ́gbà kẹ́nìyàn á dẹ̀ jáde á dẹ̀ gbọ́ á gbọ́ call wọ́n ní that contract has been approved that is to tell you pé ó ṣeé ṣe o ká sọ pé ọlọ́run bá wọn sọ̀rọ̀ ọlọ́run lò wọ́n ṣùgbọ́n tó wà ń bẹ̀ ni wípé nàìjíríà tẹ́ ẹ̀ ń pariwo gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń pariwo tẹ́ ẹ̀ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ ṣé ọlọ́run ń gbọ́ àdúrà nàìjíríà bí tí ò bá gbọ́ pẹ̀lú gbogbo àlàyé tí mo ṣe sílẹ̀ kí nìdí tí ọlọ́run ò ṣe gbọ́. very It's a very simple arithmetic. Ìdí tọ́lọ́run ò ṣe ní gbọ́ ni wípé Ọlọ́run dá yín lọ́tọ̀. A either the Bible àwọn kan ti prove pé Bible yẹn ó ní bó ṣe jẹ́ but I believe in the Bible. Bíbélì sọ wípé Ọlọ́run sì dá àwọn èèyàn wọ̀nyí ní èdè rú. Oníkálukú sì lọ ní ìlọ tirẹ̀ gẹ́gẹ́ bí èdè wọn ṣe dọ́gba. Bọ́n ṣe gbédè ara wọn, àwọn tó gbédè ara wọn oníkálukú kóra wọn lọ àwa tá a jọmọ Yorùbá Ọlọ́run mọ̀ ọ́ mọ̀ dá wa síbi tó dá wa sí ni ó fún wa lédè ó fún wa láṣà ó fún wa níṣe everything wa gbogbo ẹ̀ ló dọ́gba èmi gẹ́gẹ́ bí ọmọ àkọ́kọ́ tí máa ń jẹ́ adéyẹrí tàbí tí mò ń jẹ́ adéborí tí bá kúrò ní àkókò tí mo wà tí mo gbọ̀nà abẹ́òkúta lọ tó bá béèrè pé kí lorúkọ ẹ tí mo sọ fún ọ pé adéborí wọn ò nílò mi ò nílò àti sọ fún ọ kán tó mọ oríṣi ẹ̀yà tí mo jẹ́ kán tó kán tó ọmọ tí mo jẹ́ nígbà tó bá tiẹ̀ ti ń gbọ́ adéborí wọn á ti máa suspect pé dájúdájú ọmọ ọba lẹni máa jẹ́ tàbí ó jẹ́ ìdílé ọba ló ti jáde àṣà ìṣe èdè dọ́gbadọ́gba ọlọ́run fún wa ẹ wà wọn haúsá àṣà wọn èdè wọn ìwà wọn ìrònú wọn everything wọn dọ́gbadọ́gba ẹ wà wọn Ìgbò àṣà wọn èdè wọn ìwà wọn dọ́gbadọ́gba kí ló dé tẹ ẹ fẹ́ fi tú iṣẹ́ tọ́lọ́run fúnra ẹ̀ dá kí ló dé tẹ yìí èèyàn lè fẹ́ tún dá títún dá táwọn èèyàn tún dá báyìí òun ni Ọlọ́run ṣe ń wò wá níran ṣe bẹ́ẹ̀ yẹn lẹ́lẹ́ ń jẹ́ Nàìjíríà èmi ò mọ tó ń jẹ bẹ́ẹ̀ ẹ máa gbà sórí afẹ́fẹ́ and I can assure you ìtẹ̀mí sọ fún yín yìí is purely in the Bible but àwọn tó jẹ́ olórí ẹlẹ́sìn fún wa lẹ́nìí wọn ò ní sọ fún yín torí pé kí ni tó bá máa sọ gan wọn ọ̀tọ̀ níbi tó máa translate ẹ̀ gbà. bíbélì sọ wípé ọ̀pọ̀lọpọ̀ béèrè wọn ò rí gbà nítorí pé kí ni wọ́n sì béèrè. ọ̀pọ̀ ń béèrè wọn ò rí gbà wọ́n sì béèrè why tẹ́ ń béèrè tẹ́ ẹ̀ gbà ẹ gbàdúrà gbàdúrà olúwa nàìjíríà oyèlìkì ọdọwọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá lẹni ọ̀la ẹ máa gbọ́ pé wọ́n ju bọ́ọ̀mù wọn pààyàn bẹ́ẹ̀ bá lẹni ọ̀la ẹ gbọ́ pé ìyá jẹ mẹ̀kúnnù ṣé a fẹ́ sọ pé ọlọ́run rorò ni àbá fẹ́ sọ pé etí ọlọ́run wúwo láti gbọ́ àdúrà etí ọlọ́run ò wúwo láti gbọ́ àdúrà ọlọ́run tèmi gbàgbọ́ nínú ẹ̀ etí ẹ̀ ò wúwo láti gbọ́ kódà according to the bible nínú ìwé daniel first daniel ó sọ pé kí ó tó di pé ó àdúrà gan ọlọ́run ti mọ nǹkan tó fẹ́ ó kàn fẹ́ kó o béèrè mi gẹ́gẹ́ bí àṣẹ tó o ṣe ń kúnlẹ̀ ọlọ́run ti mọ tó o fẹ́ for the past kó ti ní lọ́kàn pé jẹ́ kúnlẹ̀ kí n béèrè ó ti fàṣẹ sí fún ẹ ká má sọ yìí pé o tún béèrè kíkankíkan ẹ̀tún ké tòtò olúwa olúwa eh, kí la fọ ọlọ́run pè gan-an ọlọ́run ò kì í ṣe èèyàn tábà máa wí dàbí ẹni bíbélì ní kẹ̀kẹ́ rárá kí lè kí lè ké rárá sí ẹ stop àti máa ń misinterpret bíbélì fún wa nàìjíríà ọlọ́run ò mọbi tó ń jẹ́ bẹ́ẹ̀ òun ni mo ṣe sọ fún yín pé títí ayé àtúnwá kì í ṣèpè bó ṣe máa máa lọ nìyẹn ẹ kò sí mẹsàáyà tó fẹ́ gbà yìí ẹ ń yọ̀ Tinubu ṣẹ̀ṣẹ̀ dé ó ní kàn ṣí gbogbo gbọ́dà inú yín dùn ẹ ń jó ẹ ń ṣe ẹ máa wò náà á Tinubu àtiraka ni á gbìyànjú ni ṣùgbọ́n màá garanti wípé gbogbo ìtiraka ẹ̀ kò lè yọ kò ní yọ ọ kì í ṣe pé torí pé kí ni orílẹ̀-èdè tẹ́ ẹ lẹ́ẹ̀ní tóyìnbó dá fún yín kì í ṣe ìfẹ́ ọlọ́run ọlọ́run tó dá ìran yorùbá tó fún wọn lédè ọ̀tọ̀ tó fún wọn láṣà ọ̀tọ̀ tó dá ìbò tó fún wọn lédè ọ̀tọ̀ tó fún wọn láṣà ọ̀tọ̀ tó dá àwọn haúsá àti fúlàní tó fún wọn lédè wọn lọ́tọ̀ àtàṣà wọn lọ́tọ̀ tó tún fún wọn ní ilẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ àbá ọlọ́run òróró o bẹ́ẹ̀ bá wo gbogbo àwọn ẹ̀yà arab lágbàáyé inú desert ni wọ́n wà gbogbo ẹ̀yà arab pátá desert ni wọ́n wà ẹ wá ní sùúrù ọ̀nà kan tí nàìjíríà ò fi lè lójú ni mo sọ fún yín o tó bá dàbí pé ṣe ni mo ń gégùn lójú yín well that is ajẹ́ wípé ibi tí ọpọlọ ẹ mọ́ ló fi rò ó bẹ́ẹ̀ This is not a matter of a pay. Now, ìdíkejì tí Nàìjíríà ò fi lè dáa tí ò sí mẹ̀sáyà kankan fún níwọ̀n ìgbà ẹ̀gbọ́n níwọ̀n ìgbà níwọ̀n ìgbà tí Nàìjíríà dá ń pariwo yìí tẹ́ ẹ bá ti ń practice central government àbí báwo lẹ ṣe ń pè é federal system of government fake tẹ́ ń practice kò sí májíkì tẹ́ ẹ lè lò nàìjíríà ò lè dáa níwọ̀n ìgbà tí ẹ̀yà tí ń wà nàìjíríà yìí gbogbo tírí mẹ́jọ ẹ̀yà kí n mú bẹ́ẹ̀ kí n má sọ pé ẹ̀yà púpọ̀ tírí mẹ́jọ ẹ̀yà tó wà ní nàìjíríà yìí táwọn mẹ́tẹ̀ẹ̀ta ò bá ti lè gbọ́ra wọn tó ń gbèdè ara wọn kò sí bí mo ṣe wà ní mi ò gbà ọ́sà mi ì gbọ́ ibo kò sẹ́ẹ̀dẹ̀ kankan tí mo gbọ́ ju èdè yorùbá àti ìwọ̀nba òyìnbó tátàtà tí mo gbọ́ lọ ó parí mi ìgbọ́ ìbò mi ìgbà ọ̀sà níwọ̀n ìgbà táwọn kan dẹ̀ ọ̀dẹ̀ gbọ́ yorùbá tí wọn gbọ́ ìbò táwọn ìbò kan ò gbọ́ yorùbá tí wọn ò gbà ọ̀sà máa garanti ní wípé nàìjíríà ò lè rọgbọ nàìjíríà can never rob us that is ìdíkejì nìyẹn o tẹ́ ẹ bá wo sàákún nàìjíríà bó ṣe rí láti ìpilẹ̀ṣẹ̀ wá láti pàtó náà ti fún yín ní independence ẹ wo àwọn tó ṣe president yín rí ẹ máa wo ìṣèjọba wọn ẹ rí wípé wọ́n ṣe ìṣèjọba ẹlẹ́yàmẹ̀yà ni ìjọba ẹlẹ́yàmẹ̀yà wípé ẹ̀yà mi ló wà bẹ́ẹ̀ mo gbọ́dọ̀ ṣe tó máa fẹ́ àfi yóò bá nìkan àwa nìkan là láǹfààní yẹn rí rọ́màlè tó ṣe tó ṣe tó lóun tọmọ yorùbá tó ṣe gbogbo àwọn ọmọ yorùbá tó jó lóríire tó dìde tó lóun fẹ́ràn lọ́wọ́ gbogbo wọn ló pa bẹ̀rẹ̀ látòrí bọ́lá ìdè ó pa wọn lẹ́yọlẹ́yọ ni. ìjọba ẹlẹ́yàmẹ̀yà kò lè tán nínú nàìjíríà má garanti yìí ẹ wo ìjọba tí buhari ṣe ẹ wo ayé jonathan babangida ẹ wo pa sheu shagari tó fi dé ayé Babangida ẹ wo irú ìjọba tí wọ́n lò ẹ kúrò láyé Shehu Shagari wọ Babangida yẹn wá kúrò láyé Babangida kẹ wọ ayé Sani Abacha torí èmi èmi tó bá ti sọ̀rọ̀ president mo máa ń fo sọ́nẹ́kàn mi sọ́nẹ́kàn ò ṣe president ẹ wọ ayé Sani Abacha ọmọ Yorùbá tó jẹ́ pàkejì sí tó tún gbé bàbá bẹ́ẹ̀ ṣe ń ṣèjọba yín ò dáa ẹ kàn kó gbogbo ìgbà àǹfààní wọn ẹ kàn kó sí nọ́ọ̀tì nìkan ẹ jẹ́ kọ́ ọmọ Yorùbá náà jẹ àǹfààní Abacha nìkan lọ tì mọ́lé ológbòhùn lẹ́nu olóbẹ́ fọwọ́ tó bá gbá gbàjọba ọládìí pàdíyà ó bọ́kú lọ́wọ́ ni ọlọ́run ló sọ pé kò ní kú lásìkò tó kú yẹn ó yẹ kó ti wọ́n ti lù ú wọ́n ti fi nǹkan ba ayé ẹ̀ jẹ́ wọ́n ti fi nǹkan sí nímú ó kàn déyàn tó lọ́wọ́ sọ pé kò ní kú sásìkò yẹn ni òun ló ṣẹ̀ wá kú lásìkò yìí kí lọ́jọ́ orí díyà ara àwọn tó jọ ọládìí pàdíyà lọ tó wà láyé rẹpẹtẹ ni torí pé kí ni sọ́ni àbáṣà ó ń ṣe gbogbo nǹkan láti fífọ̀ ẹ̀yà ẹ̀ tó jẹ́ fúlàní ẹ kúrò lórí sani Abacha ẹ wá wo ayé Abdulsalam Abdulsalam ṣe gbogbo nǹkan láti fífọ̀ everything tó ní ṣe pẹ̀lú north pẹ̀lú fúlàní ẹ̀yà ẹ̀ ó ṣe láti fífọ̀ wọn ẹ fẹ́ blame wọn ni ọlọ́run ò ń bínú sí ẹni tó bá ń jà fún ìran ẹ̀ ẹni tó bá ń jà fún ìran ẹ̀ ọlọ́run ò kì í bínú sí ẹ̀yin tí tọ́kì mi ò rọ́wọ́ yín ọ ẹ̀ láìkí ẹ o constitution ó náà máa gbéjọba á lẹ̀ pálágbádá wọ́n fẹ́ kọ constitution fúlàní ló gbé wá pé kó ṣe lórí ó pè wọ́n ní àwọn bíi méjì àbí mẹ́ta ló pè jọ pé ó yá ẹ lọ́kọ́ wá wọ́n kọ́ wọ́n gbélé lọ́wọ́ ó fúnra ẹ̀ wò eléyìí tó fẹ́ yọ dàbò yọ dànù ètò máa fi kún ó fi kún ó gbé fún bàbá ó gbé fún Ọbásanjọ́ nígbà lọ́ máa lò kí má ṣe jọba. ẹ wá wo bọ́n ṣe ṣèjọba wọn ìjọba ẹlẹ́yàmẹ̀yà àtúkúrò lórí ẹ̀ abọ́ sí ìjọba alágbádá ẹ wo ayé Buhari ẹ wo bó ṣe ṣe ìjọba Yorùbá ò gbóòórùn ìjọba trout ọdún mẹ́jọ Buhari Yorùbá kò gbóòórùn ìjọba ọmọ Yorùbá tó jẹ́ vice president is useless wọ́n ní lẹ́yìn igbákiri igbákigbá ló kù Ọ̀ṣínbàjò ó gba inú mi láti sọ pé igbákigbá ni àṣẹ ah, ah, tó bá fẹ́ sọ pé òṣèlú igbákigbá ó lè wọn ò lè pè é ní acting president kó o yọ èèyàn nípò tàbí kó o pa àṣẹ kan kí pírẹsidẹ́ǹtì wá dé kó dẹ̀ rí bá ṣe kó ní láyé kò jọ kó o láṣẹ wọ́n sọ fún ẹ pé o láṣẹ nìyẹn kò sí tó jámọ́ lẹ́yìn igbákiri igbákigbá ẹ járo àròjinlẹ̀ nàìjíríà ò lè tòrò kò lè dá kò sí mẹsáyà kankan bí kankan àfi tẹ bá ṣe tọ́lọ́run fẹ́ ìtọ́lọ́run dẹ̀ fẹ́ òtún wípé ẹ gbọ́dọ̀ jẹ́ kó ní kálukú ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ohun tí ọlọ́run fún oníkálukú kó fi dìbẹ́lọ́pù ààyè ara wọn kó fi dára ẹ wo bàtà bàbá Awólọ́wọ̀ tó ń ṣèjọba lórí western region pẹ̀lú pé nàìjíríà sì ń jẹ́ nàìjíríà ń bàyẹn ṣùgbọ́n ààyè ń ta yorùbá wọ́n ń ṣe ìjọba wọn tàbí orílẹ̀-èdè ni ẹ wo bí òkìkí ìran yorùbá ṣe lọ ẹ wo orúkọ rere tí ìran yorùbá ní ní gbogbo àgbáńlá ayé wọ́n ń gbúròó wa ní káàkiri gbogbo àwọn orílẹ̀-èdè yẹn náà sáré wá sílẹ̀ yorùbá pé bàbá yìí báwo ló ṣe ṣèjọba ẹ yìí ẹ kọ́ wa ẹ jẹ́ kájọ máa ṣọ̀rẹ́ ẹ jẹ́ kájọ dọ̀rẹ́ pọ̀ àwọn japan àwọn brazil àwọn israel àwọn france àwọn korea gbogbo wọn náà wá bá bàbá wọn lọ́wọ́ bàbá ẹ dákun báwo lẹ ṣe ń ṣe kínní ìdákun jájọ ṣèjẹ ẹ̀kọ́ àwa náà nígbà wọn yẹn gbogbo àwọn tá à ń sọ ilé ní wọ́n ti wọ́n ti fly òkè òkè ni wọ́n fò Okay, okay. ni wọ́n ń fò guarantee you in the next five hundred years táyé bá sì wà tí ò parẹ́ ẹ lè bá Japan àfi tí Yorùbá bá dá dúró nìkan tẹ́ ẹ bá dá dúró lẹ lè máa lé wọn ẹ máa lé wọn náà ní títí títí ẹ bá fi bá wọn ni wọ́n ti lọ àwọn orílẹ̀-èdè kan wà pé báwo ló ṣe ṣèjọba nígbà kan rí and the most painful part of it ni pé resources tí wọ́n ní kò tó ohun tí ìran yorùbá ní wọ́n dẹ̀ lò tí wọn wọ́n utilize ẹ̀ orílẹ̀-èdè wọn di àpèwáwò ẹ wo Dubai kò sí even when we were still young àwa ò gbọ́ bí kan kó jẹ́ Dubai kí ló jẹ́ Dubai ní ìdí ẹ̀gbọ́n ní ọ̀sán gangan ni mo ṣe bẹ̀rẹ̀ sí ní pápẹ́ bí kan jẹ́ Dubai ọ̀sán gangan when I was in secondary school gan mi ò gbọ́ mi ò gbọ́ bí tó ń jẹ́ Dubai ọ̀sán gbọ́ngbọ́n yìí ni mo ṣẹ̀bẹ̀ sí ní gbọ́ pé ibìkan máa ń jẹ́ Dubai ọba Dubai nígbà tó ń discover epo níbẹ̀ ó wò sùsùsùsùsù desert desert ilẹ̀ bẹ̀rẹ̀ fún ilẹ̀ lọ aṣálẹ̀ ó wá wò sùsùsùsùsù oníwọ̀nba epo tó ń rí i kó tó ní kó gbẹ ẹ jẹ́ kí n dára o ó dẹ̀ gbégbèsè lókàtí kò sí náà nídìí yẹn gbogbo góòlù tó wà ní Dubai kì í ṣe àwọn lónìí wọ́n kó wá bẹ̀ ni go and do your findings kò sí tán ní jẹ́pọ̀ àwọn eh, scientist tó discover epo yẹn gan sọ fún ẹ pé epo yẹn ò lè fẹ́ lẹ́nìí kọ́ ẹ wò wọ́n ẹ wá wo ìran Yorùbá òye òye eyín mi bìlíbù yìí báyìí nípa àwọn Niger Delta ló lépo epo tó wà ní ilẹ̀ Yorùbá tẹ́ ẹ bá bẹ̀rẹ̀ sí ní wàá máa guarantee pé in the next fifty seventy years ẹ̀ lè ló tán ẹ̀ lè wá tán epo tó wà nílẹ̀ Yorùbá. ẹ jẹ́ ká ro ọ̀rọ̀ yìí sọ̀tún ká ro sọ́sì ká mú òtítọ́ pé ká jọ tó ìwọ tọ́lọ́run bù ní ọgbọ́n tòkókó rò ó pẹ̀lú gbogbo àlàyé tá à ń ṣe yìí ṣé Nàìjíríà lè dáa ṣé àwọn pẹ́ẹ́tì Christian ni mo sọ mi ò sọ̀rọ̀ Mùsùlùmí ẹ wo ayé táwọn mùsùlùmí ti ń gbàdúrà bọ̀ àwọn àfáà aláwọ̀ àwọn ìmáàmù oríṣiríṣi àwọn ṣéwù oríṣiríṣi tó ti ń gbà á nàìjíríà mọ̀ dára orílẹ̀-èdè wa ramasa ìjẹ́ owó dára rárá ìlà ìlà láwùlá ìlà ìlà ńlá tó ń gbà á kíkan kíkan kíkan nù mọ́sáàsì. wọ́n àgbà bí wọ́n á lọ mẹ́kà wọ́n àgbà wọ́n á lọ sí lẹ́sà hajj tẹ́lifẹ̀ ní umura wọ́n àgbà síbẹ̀ nàìjíríà nà nàìjíríà kàkà kó sàn ó wọ́n sì sí mi ẹ lọ ronú táwa bá pariwo yín pínpín ló tọ́ sẹ́rò kó ní tá à ń jẹ́ bẹ̀ ni abẹ́rò kó ní tá à ń gbà bẹ̀ àwa ní fọ́sáìtì ni ọlọ́run bá àwa sọ̀rọ̀ ni ọlọ́run fi sí àwa ní ọkàn ni pé this is the right thing to do and I can assure you majority àwọn tẹ́ ẹ rí tẹ́ ẹ rò pé wọn ò fẹ́ ká pín wọn majority wọn ló fẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n torí ìjẹkújẹ ìjẹkújẹ ìjẹkújẹ ìjẹkújẹ ní ọ̀pọ̀lọpọ̀ wọn ò ṣe sọ̀rọ̀ ohun ayé abayé lọ atọ́ afu ọlá ọlọ́run nìkan. ẹ wọrú mẹsídẹ̀ẹ̀tì tó ṣẹlẹ̀ mo ń sọ fún yín mo ní kò lè dáa àwọn ọmọ ló wà nídìí ẹ̀ ọmọkùnrin custom ọmọ òdòsẹ ọmọ ìrèlè tó wà ní custom tó tú àṣírí àwọn tó ń kó epo lọ wọn sabotage epo tẹ́ ẹ̀ bá gbàgbé mo ní kí ni ẹ̀ máa play ẹ̀ fún yín sí i. àwọn tó fi táǹkì ń kó lòun sọ fún yíyẹn o tó fi tírélà ń lòdù ẹ̀ lọ àwọn tó wá fi ṣíìpù vẹ́sù tó fi lògùn epo wọ́ tó bá lògùn ẹ̀wọ̀ nàìjíríà wọn tún lògùn ẹ̀ padà láti rí wọn tún recently àwọn tó ń lòdùn crude oil ní lọ́dọ̀ ọ̀dẹ̀ mọ̀ tó jẹ́ pé láàárín oṣù kan wọ́n lòdùn four five million barrels of oil wọ́n crude oil ní wọ́n lòdùn ẹ̀ lọ tí ò dẹ̀ ní rẹ́kọ̀dù kò ní rẹ́kọ̀dù ẹ rízì pẹ̀lú gbogbo tá à ń sọ ṣé yín bílíìfù gbogbo wọ́n lè stop ẹ̀ mi do you think this thing can be stopped the only way tó lè fi stop òun kò ní kálukú ṣe tiẹ̀ ẹ gbọ́ kò ní kálukú ṣe kíbi kò ní kálukú ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ kájọ gbọ́ra wáyé ọmọ Yorùbá jọ máa jọ ọmọ Yorùbá àjọ gbọ́ ara wa ọ̀rọ̀ ara wa yéra wa ẹ wo ọmọ tá à ń nípa ẹ̀ yìí brother tó wà ní custom wọ́n ti fi ìyà jẹ wọ́n ti tọ́sọ ẹ̀ nítorí pé ó sòótọ́ jáde àwọn ọmọ lọ́dẹ̀ wà nídìí ọ̀rọ̀ ọ̀hún àwọn ará òkè ọ̀yà lọ́hùn tẹ bá máa rí wọn ẹ máa ráwọn ọmọ wọn lè ráwọn ọmọ yorùbá díẹ̀ díẹ̀ wọn á mọ ọmọ wọn á kì wọn bọbẹ kán lè káwọn ọmọ yẹn kán lè fi ṣe kiri kán lè fi pa wọn lẹ́nu mọ́ wọn á máa gbọn èérún ẹ wọn á máa gbọn sí wọn lọ́wọ́ ìwọn náà á máa yọ wà á rí wọn tó bá gba ìwọ̀nba ṣéjì yẹn irú wọn yà wá wá sílé adélẹ̀ yorùbá ń bí abẹ́rẹ́ sí ní sọ á ló ṣe pati mo fẹ́ ṣe birthday a máa blagada sí owó a pe wanwa a pe òbẹ́sẹ̀rẹ́ a pe òṣùpá a pe pàṣọ a ní ká máa kọrin lọ gbogbo wa máa ṣeré a máa gbé millions a máa lẹ̀ mọ́ wọn lójú lódindi lódindi a máa lẹ̀ mọ́ wọn lójú kò mọ̀ pé ìyá lòun jẹ tó orúkọ òun jáyé yorùbá àwọn ará ọ̀hún ni abẹ́rò pọ̀ láwọn tó wà bẹ́ẹ̀ ni kò sẹ́wọ̀n kankan bẹ́ẹ̀ jà wọn ará òkè ọ̀hún. If you want to get a good musa farada gbogbo ẹ̀ torí pé wọ́n máa gbọ́ àyàn wá sẹ́nu wọ́n ẹ̀ bá àyàn ṣe agàgú tó ṣaláìsí gómìnà gàgú mo ṣẹ́ lábẹ́ àṣepì ẹ̀kọ́ ẹ̀kọ́ ọ̀dọ̀ yìí ẹ̀kọ́. nígbà tó dẹ̀kun mi níṣẹ́ àsọmọ yorùbá wọ́n máa bá àyàn wá sẹ́nu ẹ̀ bá àyàn ṣe ó mọ gbìyànjú ti tèmi nǹkan tó dẹ̀kọ́ wa ni pé tó bá ti wà lẹ́nu iṣẹ́ kó máa sọ òótọ́ ní gbogbo ìgbà wọ́n bí òótọ́ bá padà di bí ìpàdé dọ̀rùn gbà yẹn so the most important thing ni pé wọ́n jí epo yìí lọ mo ní ọ̀pọ̀lọpọ̀ evidences ọ̀gá mi á sọ pé kí n máa sẹ́ǹdì oye táǹkà epo tó kọjá mo ní máa máa ti máa sẹ́ǹdì oye táǹkà epo tó kọjá ó ní wébì yẹn kí n máa calculate mo láwọn wébì kan wà tó jẹ́ pé ò ní drop jọ́kẹ̀t ó ní tó máa ń pè ní jọ́kẹ̀t jọ́kẹ̀t yẹn náà a ní ká sáà àjọ àjọ a ní wá sí ọ̀dọ̀ ní eh, lọ́jọ́ monday but àwọn kan wà tó máa kọjá tó ní mú jọ́kẹ̀tẹ̀ ẹja ni wọ́n máa níwé bíi àgbẹ̀ńdọ̀ dìde mọ́ á béèrè lọ́wọ́ pé á ah, kí ló ṣẹlẹ̀ táwọn kan máa kọjá tó yẹ pé wọn ò níwé àwọn ẹ̀ máa fún wa ní official on duty which is wọn máa fún wa ní ten thousand naira wọn dẹ̀ máa fún wa ní epo tá a máa fi tan generator ní checkpoint báwo ni ẹ ti máa treat àwọn tanker differently láti ìgbà tí sígá yẹn ṣẹlẹ̀ tí mo ti stop pákàkó yẹn òun àtàwọn méjèèjì àti gbogbo ohun tó wà ń bẹ̀ wọn pè wọ́n mi nìkan nítorí pé mo jẹ́ ẹlẹ́yà mi àti elédè mi. ṣé ẹ gbọ́. that is now eight months wọ́n ti grant mi sí ẹ̀kọ́tà lábújá tó ń fojú mi kan ẹ̀nà series of tests series of a lot of things medical tests and everything wọ́n ní mo ń lo drug ìran mi fa drug ọmọ Yorùbá àtàtà ni mí ọmọ ọba ni mí mo sì wá láti ìlú tó dáa so in a situation whereby tí mo wá rí gbogbo àwọn kan yẹn ohun láàkótọ́ òun ló jẹ́ kí n pariwo nínú fídíò yẹn pé bàbá Tinubu ẹ̀ náà wò wọ́n bí wọ́n ti mọ̀ pé bàbá Tinubu ló máa wọlé wọ́n tún ṣe election wọ́n tún ṣe primary mo ti mọ̀ pé òun ló máa wọlé òun ló jẹ́ sọ́nù fídíò yẹn pé bàbá Tinubu ẹ̀ máa wò wọ́n o wọ́n fi ń jí epo Nàìjíríà lọ sí Cameroon because one tẹ́ ẹ bá dórí àléfà gbogbo wọn pátápátá ètè ní emir tokso ẹsẹ̀ríkì tokso yọ̀nù. ẹ gbọ́ ó ṣàlàyé fún yín gbogbo àlàyé ẹ farabalẹ̀ gbọ́ ó ti Tinubu bá débẹ̀ ète wọn yẹn wọ́n mọ bá ṣe ń pète wọn emir talk gbogbo ẹ̀ mo ti sọ fún yín dáadáa àwọn tó ń pàṣẹ Nàìjíríà wọ́n nírántẹ́kù kí ló kàn wọ́n pẹ́ orí ẹni ìdí igi kalabaasi kan náà ti ń jòkó náà ti ń ṣèpàdé Nàìjíríà tí èèyàn bá máa ṣe president Nàìjíríà gbogbo ọba ilẹ̀ Yorùbá ló ti rẹ́ńdà useless ọba Sokoto emir sultan of Sokoto òun ló máa ń pa àṣẹ òun ló máa sọ fún yín ilé ẹ̀ ọ̀dọ̀ ẹ̀ náà ti ń dìtámì yìí tán bá fẹ́ nínú nàìjíríà ẹ mọye oil well tí sọtàn nìkan tó ní mi ò fi sọ àsọdùn ẹ lọ wò ó wà lórí olùpà lórí afẹ́fẹ́ sọtàn nìkan ní more than twenty three oil wells ní nàìjíríà àwọn náà mọ nǹkan gan ṣe ó yé wọn ẹ gbọ́ sí i so àwa la mọ gbogbo àwọn bọ́dà yẹn i understand the way they operate so at the end of the day olójà pariwo síta mo mọ àpá tí mo fèsì lọ́fíìsì mo wà nínú eh, detention ní eh, Bauchi for five days torí kó sọ̀rọ̀ ó fún gbé mi wá sí Àbújá àtọ́kọ̀ sí ẹ̀kọ́tà wọ́n fojú mi kan ìmọ̀ nǹkan tó yàn gbọ́dọ̀ sọ but we are are we one in Nigeria if we are one what they subjected me to. ẹ gbọ́ pẹ́sàn tọmọ yẹn sọ. So ẹ má bínú jàre tí dádì yìí sọ ìkọ́sá jù mí lọ dáadáa ẹ gbọ́ ohun tí wọ́n sọ lẹ́yìn tó sọ̀rọ̀ yẹn wọ́n arrest ẹ̀ wọ́n ní kó máa bọ̀ ní headquarter wọ́n gbé ní wọ́n bẹ̀rẹ̀ sí ní fún ní wàhálà wọ́n ṣe test oríṣiríṣi fún wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe gbogbo ẹ̀ wọ́n ń gbọ́ ó láwọn ìyà tóun ò lè fẹnu sọ ó ní bọ̀ tó wà wọ́n pé àwí wọ́n ìwọ tó jòkó tó gbónú níbìkan tó sọ pé mi ò níṣẹ́ tí mo fi wá sọ̀rọ̀ ìwà tó o jòkó tó o ponú tó wà nìkan tó o sọ yìí pé ebi ló pọmọlúkà tó fi sọ pé kán o rí pé o ponú imagine an officer from Nigeria custom tí ìbá ṣe rádaràdà tó bá kiri position tọmọkùnrin wà ó yẹ kó ti ju bẹ́ẹ̀ lọ o ó yẹ kó ti ju bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n torí kó jẹ́ ọmọ ilẹ̀ Yorùbá ẹ ò gbọ́ ó ní àwí ìwọ̀n mo fẹ́ kẹ́ ẹ tún gbọ́. ojú mi kan nǹkan tó yàn gbọ́dọ̀ sọ but we are, we one in Nigeria if we are one what they subjected me to if it is a foreign country I should have given another promotion for. I did not say. ó ní àwí wọn tó bá gbé ẹyọ kan ni wá iná ṣe fún òun yẹn ó yẹ kán fún ní promotion ni tó bá jẹ́ country mi ó deserve promotion ṣùgbọ́n wọ́n fojú ẹ̀ kan màbo wọ́n fìyà jẹ wọn ò lè sáàkì ẹ ní wọn ò rí ọgbọ́n ẹ̀dá àtọ̀rọ̀ mọ̀ pé ọmọ Yorùbá máa pariwo àwọn human rights á dìde òun náà fi sọ pé ẹ wà wà lọ́dọ̀ wa bò tí yà á jẹ pírìgìrì sórí ẹ wọn fi ìyà jẹ òun lọmọkùnrin yẹn sọ ní Nàìjíríà kò lè change máa guarantee yín that is how you go dey go ó ń bọ̀ lórí gbogbo ẹgbọ́n sí. some is stealing the petrol of Nigeria but they are uh, the bunkery cartel so we have to stop them so any officer that is supporting Your law is against any officer that is supporting them. It means that the person will against me pronouncing or saying it out that they are stealing the fuel. So any police officer that is against me pronouncing it out, that person is part, that officer is part of the bunker cartel. And we have to stop it at all costs because one, the fuel that have been, fuel that have been subsidized by the Nigerian government, for Nigerian government for the benefit of Nigeria. Some people will claim to be, uh, the, the two people that used to do this thing, I have their details. You understand? Anybody who deny, let the person come and challenge me. Let's contact to the National Telecommunication. Their phone number, Google messages at everything, what you say, transaction, what you say, Google, I get it. You understand? So, me, so that's why they are running after my life and running after my job that they must make sure they get rid of me at all costs. But it, the country we do travel to, I study in London, so the country we do travel to, go and check these countries. You understand? They are sort on people that make sacrifices for all these things. So we must stand firmly to make sacrifices. And kẹrí ẹjẹ ìṣòótọ́ fún yín tẹ bá rò pé Tinubu fẹ́ tún Nàìjíríà jẹ tara yín jẹ ni ẹ ẹ ẹ ẹ kí lẹ gbọ́ mi tí mo sọ yìí ẹ tara yín jẹ Tinubu ò ní Nàìjíríà àtúnṣe ó lè gbìyànjú ó lè fẹ́ tiraka ṣùgbọ́n màá garanti yín wípé Nàìjíríà máa wó sí ni Tinubu yọ sọ́sídì ẹ gbọ́ àwọn kan náà ń jẹ sọ́sídì wọn ò tiẹ̀ ṣe é bóyá ẹ gbọ́ àlàyé details lórí subsidy tó bá ẹlòmíà wá á mú ìwé wáyé pé òun fẹ́ subsidize òun fẹ́ gba subsidy lórí thirty three thousand litres tó bá máa calculate subsidy ẹ lórí thirty three thousand litres wọ́n á calculate ẹ wọ́n á kó fún ṣùgbọ́n three thousand litres péré ló subsidize wa ló gbé wa don't forget ó ti gba owó lórí thirty thousand litre mo fi ṣàpẹẹrẹ ní o kò sọ lórí burúkú tó ń ṣòwò tó ń ṣe òwò epo major oil marketer táwa ní thirty three thousand lòún fẹ́ máa kó wá látòkè òkun tírélà tó ń wá tó tírélà tó máa ń gbé pokiri tẹ́ máa ń rí yẹn is thirty three thousand litres ìbí ìwọ̀n jẹ́ forty nine thousand litres so owó afẹ́sọ̀ owó business epo látòkè òkun àwa jẹ́ tírélà nìkan ló fẹ́ máa gbé wá ẹni pé ìyẹn o kí mo fi ṣe sample ni owó thirty thousand litre yẹn subsidy yẹn wọ́n ti gbà á àwọn kan náà dán máa tún lọ dògbò wọ́n á tún pín akantan general gba tiẹ̀ nnpc iṣẹ́ chieftains wọ́n gba tí wọ́n wọ́n á jọ ṣáṣáṣá ètò máa lọ sọ́dọ̀ sultan ètò máa lọ sọ́dọ̀ emir of kano ètò àlọ sọ́dọ̀ iṣẹ́ wọgbọnú wọ́n á pín oníkàlùkù àgbà tiẹ̀ àwọn kan náà jòkó tí wọ́n ń jẹ owó subsidy náà nígbà tí mo gbà sí rí ìdẹ̀tú tí tinubu bóyá ó ti wà aware of it ó lóun máa kánṣu ẹ̀ òbí wà way of it ó lóun á kánṣu ẹ̀ àtìkù ó lóun á kánṣu ajá it is true of us àṣà àgbọ̀ pé gbogbo wọn làwọn á kánṣu ẹ̀ tinubu débẹ̀ ṣe olóun fagilé èmi fẹ́ garanti yín wípé ó lè gbé ó lè gbà ló máa jẹ ọ̀nà míì ló tún owó yẹn ibi míì láti channel sí sẹ́wọ̀n pé ó ní bọ́n ṣe ń san jáde láti inú àpò nàìjíríà bọ́n ṣe ń san jáde láti inú àpò nàìjíríà yẹn ó máa máa jáde ṣùgbọ́n orúkọ tó máa máa fi gbé jáde wọ́n wá lè téèjì ẹ̀ kúrò ní sọ́ọ́sídì wọ́n wá irọ́ míì fún <laughs> nàìjíríà nàìjíríà wọ́n oh bá sọ fún yín wípé nàìjíríà máa tòrò má bá wọn gbàgbọ́ ọrú ẹ̀ pray personally to your God pé ọlọ́run o àlàáfíà ẹni kò fi sọ mi ìwọ ń bílíìfù pé nàìjíríà bò bẹ̀tà mo ló ń bẹ̀tà lọ. àwọn kan wà tó jẹ́ pé Tinubu gan ò tí ì mọ anything nípa wọn tó dẹ̀ jẹ́ pé wọ́n lè wó ìjọba Tinubu láàrin ìṣẹ́jú fẹ́rẹ́fẹ́. Tinubu á fẹ́ múyàn lọ́tọ̀ á fẹ́ múyàn lọ́sì lára àwọn tó máa mú mọ́ra tọ́jọ́mọ Fúlàní wọn á ṣe wọn á ba ìjọba ẹ̀jẹ̀ ẹ lọ kọ́ àwọn la máa wá gbọ́ wọn máa gbọ́ wọn máa gbé lọ bàbá ìtàn tún sọ rèé o kí ni ká ṣe kí ni ká fi káńtà ẹ wọn á tún lẹgbọ ẹ ẹ understand bó ṣe ń lọ kò lè yé yín ẹ jẹ́ kí yẹn dúró níbẹ̀ ẹ jẹ́ sáré mẹ́nuba ọ̀rọ̀ àwọn awíkonko àti àtiwájú bloggers normally kò sí reason tó fi yẹ kí n dá sí wọn ṣùgbọ́n mo rí i pé ọ̀pọ̀lọpọ̀ ti ń contemplate lé lórí wọ́n ti ń sọ̀rọ̀ sọ́tún sọ̀rọ̀ sósì lórí ọ̀rọ̀ wọn Aníkòńkò bẹ olóyè Sunday ọmọ Adéyẹmọ ẹ jẹ́ kí inú yín dùn. olórí bí ìpín àìṣẹ omi yóò pa láròká Ọlọ́run ló ń jà fún ẹni ẹgbọ Ọlọ́run ló máa ń jà fún màlúù tí ò nírù ẹni tí ò bá léèyàn ọlọ́run ló ń jà fún ọlọ́run ń gbèjà Sunday ọmọdé yẹmọ jà ni kì í ṣòun nìkan mo lè fi gbogbo ẹnu mi sọ fún yín wípé ọ̀kan lọ́mọ ó ń bọ̀ lórí afẹ́fẹ́ wá bẹ olóyè Sunday ọmọdé yẹmọ tó bá fẹ́ bá mi bẹ́ẹ̀ tiẹ̀ let's bet it jẹ́ ká bẹ́ẹ̀ tiẹ̀ ọ̀kan lọ́mọ ó ń bọ̀ wá bẹ Sunday ọmọdé yẹmọ ẹnu tí ìbí wọn fi bú òrìṣà ó bọ̀ wá fi gbolẹ̀ ẹ fi Awíkonko sílẹ̀ tó bá bẹ olóyè ẹ nílò àti ẹ̀tún máa ṣe máa gbé gẹ́gẹ́ ẹ àgbẹ̀bẹ̀ ẹ máa ṣe tiẹ̀ tó bá bẹ̀ kò sọ pé olóyè bí mo ṣe bẹ̀ yìí o mo fẹ́ máa padà wá sọ́dọ̀ ẹ kò sọ bẹ́ẹ̀ òun kò tiẹ̀ ní jẹ́ lọ èmi sọ kàtíkóríkàlì ni tó lóye bá rí ọ̀rọ̀ mi bíi threat kó gbà náà pé threat ni tí bá padà gbọ́ pé Awíkonko ń padà lọ́ọ̀dọ́ olóyè máa dì náà sọ olóyè sọ́dọ̀ ọba adéyẹmọ èmi ni mo torí olóyè òkè ń pẹ́ dáríjì yàn ó tún ti forgive á tún ti kúrò èèyàn bíi tèmi kíákíá ó tún ti lọ á ti dáríjì á tún ti gbàgbé. Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣàwó bàbá Dami Màjàsọ́lá wà òótá awíkókó bẹ́ẹ̀ ó ní kó dáríjì òun dáríjì ṣùgbọ́n má gbàgbé ohun tó ṣe fún ẹ Forgive him, but don't forget. Sunday ọmọdé yẹ mọ́. one wọ́n ṣùgbọ́n don't forget. You must never ó gbọ́dọ̀ fi àyè gbà wọ́n kán súnmọ́ sàkání ẹ̀ bí ti wù ọ́ mọ́. Gbogbo go náà bọ̀ wá bẹ̀ jẹ́ kán bẹ̀ Yorùbá jọ ní gbogbo wa àní tó kò lè ṣe náà kí ahọ́n àti ẹnu má jà ṣùgbọ́n tí irú kan bí eléyìí bá ṣẹlẹ̀ níbi tẹ́ ẹ̀ lérò ipò ti máa ṣẹlẹ̀ abẹ́gbọ́ tó bá ṣẹlẹ̀ bí tẹ́ ẹ̀ lérò ẹ ò wá wá súnra kì Yorùbá ní ara la mọ̀ àmọ́nú ẹ̀gbọ́ ara la àmọ́nú olóyè wọn ò gbọdọ̀ súnmọ́ sàkání yẹn tán bá wá èmi gẹ́gẹ́ bí ẹnìkan mi ní tẹ sàkání yín mọ́ torí èmi gan àyàmà at risk mo ti ẹ̀jẹ̀ yẹn tí mo ní àbí kì í ṣe olóyè sọ́jọ́ ọmọ ní yẹn ẹ fa wí koko lẹ̀ ẹ̀bẹ̀ tó bẹ̀ yẹn ò tí ì ṣe ẹ̀bẹ̀ tó o bá bẹ̀bẹ̀ lótìtọ́ àtòdodo wà mọ̀ pẹ́ẹ́lí ibẹ̀ there is no remorse nínú ẹ̀bẹ̀ tó bẹ̀ ẹ̀bẹ̀ gàǹté ni ẹ ti fi awí koko lẹ̀ ẹ fà àwọn blọ́gà wọn lẹ̀ ẹ̀yin fúnra yín máa ẹ̀ tí ì rí fíìmù wò fíìmù ń bọ̀ èmi mo sọ bẹ́ẹ̀ fún yín fíìmù ń bọ̀ ẹ mọ̀ pé mi máa ń láìkí sólò gbogbo àwọn tó ń ṣe ń ṣe aṣíwájú bloggers àwọn òṣòṣèlú káwa olóṣèlú lèmi mi ò dìná yẹn bí mo ṣe jó bí mo ṣe jó òṣìṣẹ́ ìjọba tó lèmi jó lóṣèlú àwa contest bá àti ẹ̀ wọlé agbẹ́gbà òṣèlú <laughs> so ẹ fi wọ́n lẹ̀ àwa ń gádà àwọn information ni ẹjẹ yọ̀ǹda wọn tán bá bẹ̀ kò kàn yín ẹ fi wọ́n lẹ̀ ẹni tán bá bá bẹ gbogbo ẹ̀yàn ọmọ Yorùbá ẹ dáríjì wọ́n ṣùgbọ́n a gbọ́dọ̀ gbàgbé bí wọ́n ṣe torí bí most especially omíyalé àti sugar boy mo tiẹ̀ jẹ́rìí wọ́n bá bẹ̀ ẹ forgive wọn yóò bá ní wọn ṣùgbọ́n mo ń sọ mo ń tún sọ àní gbàgbé tí wọ́n ṣe. ó dẹkú ìjà rẹ̀ ẹ̀yin ọmọ Yorùbá kò ní bàjẹ́ fún yín láéláé mo appreciate gbogbo yín ó yẹ kí n fún yín láyè kẹ́ pè fífún yín láyè kẹ́ pè but uh, I was looking at um, programu wa yìí bóyá a máa padà mọ́sẹ̀ tó jáde lórí ti awí kóńkó ni o a máa padà ṣe sódà tí a máa a máa sọ fún yín. Hmm. ẹ bàbá ètìtì wa ló lélẹ́yìí o. Thank you. That is from Ekiti Praise. God will bless you. Ọlọ́run á pọ́n gbogbo yín lé ojú òde tì yín. Ẹ bá mi pín prógrámù yìí dáadáa, ẹ bá mi ṣe ẹ jẹ́ kó jáde. Ìdí tẹ́ ẹ ṣe gbọ́dọ̀ pín. Ẹ jẹ́ kó dọ́dọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run kọ̀ọ̀kan káwọn kó jòkó kúrò wò ó. Mo sọ fún ìránṣẹ́ Ọlọ́run kan tí mo súnmọ́ mo ní bàbá. Ẹ jọ̀ọ́ ẹ wo lágbájá ó gbàdúrà fún nàìjíríà nàìjíríà ò dáa lágbájá gbàtàmẹdù gbà ilé ìgbà kò dáa ẹ̀yin náà tún ẹ láàgùn ẹ lami lójú yọbọ fún nàìjíríà ẹ ṣe yí àdúrà yín padà kẹ ẹ tiẹ̀ máa gbà fún ilẹ̀ yorùbá pé ìwọ Ọlọ́run o ilẹ̀ yorùbá dọwọ àti gbà fún nàìjíríà kò gbà kó máa gbà tilẹ̀ yorùbá ọ̀nà tí wàá dẹ̀ máa gba Ọlọ́run gba yorùbá nínú ìgbèkùn yọ yorùbá lóko ẹrú jẹ́ kí ayé yorùbá jẹ́ kó dára jẹ́ kí ìmọ̀lẹ̀ yorùbá kó tàn àwọn àdúrà tẹ́ máa gbà fún yorùbá nìyẹn tó bá fẹ́ràn ibo náà lè gbà fún ilẹ̀ ibo wà gbà ọlọ́run tún gbàdúrà fáwọn ibo òdòrọ̀ rẹ wa ni wọ́n o tún gbàdúrà fáwọn fúlàní àtàwọn sáwọn ọ̀rẹ́ wa náà ni wọ́n gbà bẹ́ẹ̀ tó bá sọ pé ọlọ́run tún nàìjíríà ṣe ọlọ́run jẹ́ kí nàìjíríà dá òun waste time ara ẹni tó bá tún wá lọ kí gbé sọ orí abẹ́rẹ́ sí ní fọ ẹ bí tọmọ mi orí àwọn afọ ẹni lálálálálálálá gbogbo oúnjẹ tó jẹ sínú gbogbo àti sàpíà wà fi ké òun a máa bọ́ lára ẹ yọ̀bọ̀ síbẹ̀síbẹ̀ effort in futility ni ẹ pin fáwọn ìránṣẹ́ Ọlọ́run ẹ pín fún àwọn owó ìṣù ẹjẹ kan gbọ́ ẹni tọ́lọ́run bá bù ní ọgbọ́n á fi ọgbọ́n yẹn á fi digest tí mo sọ yìí á mú sẹ́ǹsì tó wà nínú ọ̀rọ̀ mi á mú jáde kúrò nínú nọ́sẹ̀nsì tí mo sọ lójú ẹ̀yìn kan nọ́sẹ̀nsì ni mo sọ mo ti gbọ́ mo dẹ̀ ti gbà bọ̀tọ̀ lọ́gbọ́n á mú sẹ́ǹsì jáde nínú nọ́sẹ̀nsì mi. God will bless you and that will be all for today. Kọ́ tiẹ̀ jáde o ìbùkún ni fún orílẹ̀-èdè yorùbá o fẹ́ talẹ̀ o fẹ́ talé o fẹ́ ta property o fẹ́ ralẹ̀ o fẹ́ ralẹ̀ o fẹ́ kọ́ o dẹ̀ wẹ́ni tábẹ́ mójútó tábẹ́ ralẹ̀ òun tábẹ́ ṣe ẹ kàn sí Massive Global Concept tí adarí wọn jẹ́ ọmọlúkà fúnra ara ẹ̀ registered company ni kì í ṣe àfẹnusọ registered company ẹ kàn sí wọn kán bá gẹ́tì ilẹ̀ legitimate ilẹ̀ ilẹ̀ tí ò lẹ́jọ́ tí ò ní wàhálà kán bá rà á kán dẹ̀ ṣèwé ilẹ̀ kó pé pérépéré kó rí kó má lẹ́jọ́ kàn sí Ọmọlúkà great fúnra ẹ̀ ó yàtọ̀ tiẹ̀ o ìbùkún ni fún orílẹ̀ èdè yorùbá yorùbá yorùbá rere ní ayẹyẹ ó dàda mẹ́rin lọ ayẹyẹ ó dàda mẹ́rin lọ ayẹyẹ <laughs> bá èkìtì mi ìgbúrò yìí o ó yá ẹ̀kọ́ ti yín jáde bùkún ní fún orílẹ̀-èdè Yorùbá ẹ máa kọ́ ọ.